ẹ káàbọ̀ sí ilé wa hmm, ọdẹ òdùnbí mo kí yín pé níbikíbi tẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò mà ní dì bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá o ẹ̀yìn náà láwọn máa bá ikú kò ní wàá gbèsè lọ́la ìṣèdùà hmm. ǹjẹ́ ẹ ti gbọ́ mo ní kí n sáré mú ìròyìn kan wá sí yín létí ni o um ẹ̀yin èèyàn mi ṣé ẹ ti gbọ́ bó ṣe ń lọ um ó mà tún ti zẹ̀ báyìí o ó ti ṣẹlẹ̀ ẹ wá gbọ́ ohun tí wọ́n sọ hmm, ó sọ pé olè ni àwọn tó ń pè fún regional government. Hmm wọ́n ní pé olè ni àwọn tí ó pè fún regional government o nítorí pé kí ni ọgbọ́n àti kówó jẹ ni gbogbo ìyẹn hmm, ẹ̀yin èèyàn mi hmm, ẹ wò gbogbo wa la mọ̀ pé ìjọba tá a wà yìí pé ìjọba nàìjíríà ìjọba mùjẹmùjẹ ni náà gbogbo adẹ̀ la mọ̀ oríṣiríṣi ọ̀nà tí àwọn ìjọba wa lè lò láti lè rí wípé àwọn stop protest tó ń lọ́wọ́lọ́wọ́ àkọ́kọ́ náà àwọn ìjọba nàìjíríà wọ́n ti ṣe àwọn nǹkan oríṣiríṣi wọ́n ti gba ọ̀nà oríṣiríṣi láti kó àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọlé láti lè dọ́gbọ́n rí i pé bóyá àwọn ń ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo wa náà la mọ̀ pé irọ́ ló wà ń díẹ̀ gbogbo wa náà la mọ̀ pé starting point ni style style ni irọ́ ló wà ń díẹ̀ lógo bí àwọn ìjọba nàìjíríà ṣe máa ń kọ́kọ́ ṣe nìyẹn láti fi lè rí i pé bóyá àwọn ń dáàbò bo àwọn protesters irọ́ ni. Hmm gbogbo ọpọlọ tí wọ́n ń lò yìí wọ́n ń fẹ́ ọ̀nà wọ́n ń lo ọgbọ́n àrékèrèkè láti lè rí i pé wọ́n stop protest tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ọ̀nà tẹ́rí tí wọ́n lò yẹn wọ́n rí ń lo ọgbọ́n láti lè stop ọ̀ protest tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí kó dáwọ́ ẹ̀ dúró hmm. ṣùgbọ́n o ṣe mọ̀ pé àwọn ọ̀dọ́ gan wọ́n yarí àwọn náà ní gbà ṣùgbọ́n mo ní kí n sáré jáyín sí ni o wípé ǹjẹ́ ẹ ti gbọ́ pé àwọn tí wọ́n pè fún regional government gan tó jẹ́ pé wọ́n pè fún regional government irọ́ ló wà nínú ẹ̀ ẹ̀yin èèyàn mi irọ́ la bá níbẹ̀ o nítorí pé kí ni ọgbọ́n àti kówó jẹ náà ni tani ògbọ́gbọ́n káfẹ́ràn sẹ́nu káfíàtì hmm. ẹwọ́ ẹ̀yin èèyàn mi yorùbá nation náà ni o no retreat no surrender ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa yìí nítorí pé kí ni tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ rèé tó yẹ pé ṣẹ̀ṣẹ̀ dé ni dákun bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ like ẹ share ẹ subscribe ẹ jọ ẹ jẹ́ kí ìròyìn yìí ẹ jẹ́ kó lọ viral káàkiri sí gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá pàápàá jùlọ fún gbogbo àwọn ọmọ tí ó ń pariwo regional government nítorí pé kọ́ lè mọ̀ pé àwọn olórí wọn scope àtọgbọ́n àti kówójẹ ni wọ́n ń lò wọ́n kàn tún fi wọ́n ṣe kíni fi wọ́n pa owó ni nítorí ọgbọ́n tí wọ́n lò ni pé kí wọ́n lè fún wọn ní owó pàápàá jùlọ wọ́n fẹ́ẹ́ tún lo ọgbọ́n yìí lórí ti ìjọba tinubu tó ń bọ̀ yìí ìyẹn ìjọba lẹ́ẹ̀kejì wọ́n fẹ́ẹ́ lo ọgbọ́n yẹn láti fi lè tún ṣe ti ìjọba tinubu lẹ́ẹ̀kejì ni hmm. ó kàn jẹ́ pé ìyàlẹ́nu ni pé ṣe rí àwọn tí yorùbá ń gbà mí tó bá sọ pé ẹni agbójú òkùnlé kò dẹni àgbà wọn ò parọ́ òun lọ̀rọ̀ àwọn aráabí tí wọ́n pè fún regional government settlement yìí gọ́ọ̀mẹ̀ntì nítorí pé kí àwọn tó jẹ́ lára àwọn ọmọ yorùbá nation tó jẹ́ lára àwọn ọmọ yorùbá nation àwọn náà ni wọ́n wá ya jáde tí wọ́n wá pariwo regional government tó wá jẹ́ pé vice vice tó jẹ́ fún vice tó jẹ́ ọmọ yorùbá nation àwọn náà ni wọ́n ṣe kí ni ìyẹn bàbá Bánjí hmm, ìyá wọn náà ni wọ́n yà tán pè fún regional government kò kí ń ṣe bàbá Bánjí Akíntóyè o ẹ má ṣì mí gbọ́ nítorí àwọn yẹn àwọn ni Ọlọ́run lò fún àwa bíi bàbá Bánjí Akíntóyè àti bàbá wa hmm, ẹkùn ẹkùn ọkọ Fúlàní fúnra rẹ̀ ìyẹn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ṣùgbọ́n vice lára wọn vice wọn ni ó ti gbàbọ̀dè tó ń ṣe kíni tí ó wá ń pè fún regional government ṣùgbọ́n ṣe mọ̀ pé bàbá tí a ò bá ní parọ́ tẹ bá rántí bí kan bí oṣù tó lọ sẹ́yìn wípé wọ́n ti lo ọgbọ́n yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. wọ́n ti lo ọgbọ́n yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ bá rántí pé wọ́n ti lò ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó jẹ́ wípé wọ́n fi wọ́n kó àwọn èèyàn wọ́n lọ fi ń gba owó lọ́wọ́ ìjọba ìyẹn lọ́wọ́ àwọn ìjọba olóṣèlú tí a sọ ń gbà pé wọ́n wọ́n fún wọn ní owó wọ́n kó àwọn èèyàn tó fi lọ ń gbowó lọ́wọ́ ìjọba hmm. now ọgbọ́n yẹn náà lọ tún wá ń lò sí láti fi lè rí wípé fún ìjọba Tinubu láti lọ ní second term wọ́n wá ń lo àwọn èèyàn yẹn jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀nà yìí ni wọ́n ń lò tó fẹ́ fi máa gba position fún second term against sílẹ̀ tí wọ́n fẹ́ fi máa tó àwọn ọmọ wọn wọnú politics díẹ̀díẹ̀ àhàhà. Ah, ah bàbá nítorí pé ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ ti dàgbà ju gbogbo eléyìí lọ ṣe mọ̀ pé lákọ̀ọ́kọ́ náà wọ́n fún wọn ní owó nígbà yẹn still yet náà wọ́n á pariwo wọn ò lè bá pariwo yorùbá nation láfẹ́ mọ́ lọ́ba yí ẹnu padà lọ́ba ní ẹ regional government làwọn fẹ́ ṣe rí agbára owó wọ́n ti kówó sí wọn lọ́wọ́ débi pé wọn ò lè rí yí ẹnu padà ṣẹ́rìí táwa fi ń sọ fún yín pé yorùbá nation láfẹ́ ṣẹ́rìí tá a fi ń pariwo pé ìjọ òmìnira ilẹ̀ yorùbá láfẹ́ nítorí pé kí ni a ti rí òkodoro ọ̀rọ̀ wípé àwọn kankan wà nílẹ̀ yorùbá wọn ò wá láti lè jẹ́ pé wọ́n jà fún òmìnira ilẹ̀ yorùbá bí kò ṣe pé wọ́n ń wá láti wá jà fún ara wọn bí ipò ká pè ní pé á bí ipò torí nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ pé most wọn ìgbà táwa bá ń pariwo òmìnira ilẹ̀ yorùbá àwọn á máa ṣe kí ni wọ́n á máa dọ́gbọ́n máa yún sí wọ́n wá ń lò wọ́n against yorùbá nation ẹ wọ ẹ̀yin ènìyàn mi. Hmm ó jẹ́ lajú ẹ sórí ìwọ tó o bá ṣe ọmọ yorùbá nation sìn tètè yá join nítorí pé kí ni ṣe rí ìjà òmìnira ilẹ̀ yorùbá yìí a máa jà débi pé a máa gba òmìnira wa a máa jà débi pé òmìnira yẹn a máa gbà ó dẹ̀ máa bọ́ sí wa lọ́wọ́ torí ẹ̀ làwa ṣe ń pariwo pé yorùbá nation wa la fẹ́ torí ẹ̀ làwa ṣe ń pariwo pé ìjà òmìnira ilẹ̀ yorùbá ló ṣe kókó sí wa ẹ wo ẹ̀yin èèyàn mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi ẹ jẹ́ kó yé wọn wípé yorùbá nation la fẹ́ ẹ jẹ́ kó yé wọn pé ìjà òmìnira ilẹ̀ yorùbá ló ṣe kókó nítorí pé kò sí ohun tó dàbí òmìnira gbogbo àwọn gbàlùmọ̀kọ́rọ́ ìkọ́rọ́ yìí ọgbọ́n ìjọba ni ọgbọ́n láti fi lè má jẹ́ kí òmìnira wa tó wa lọ́wọ́ ni ṣùgbọ́n sí yet ṣe mọ̀ pé àwa náà ò ní gbà àwa náà dẹ̀ ní dákẹ́ nítorí a gbọ́dọ̀ gba òmìnira ilẹ̀ yorùbá kò sí bó ṣe lè dá wa lẹ́kun tàbí pa wá lẹ́nu mọ́tò a sì máa máa dìde láti sọ fún wọn pé yorùbá nation la fẹ́ nítorí wípé tí a ò bá jà ń sìn àwọn àrọmọdọ́mọ wa wọ́n á sì máa jẹ̀yà lọ́wọ́ àwọn fúlàní ẹ wo tí a bá dìde sí àwọn ọmọ àrọmọdọ́mọ wa sì máa máa jẹ̀yà lọ́wọ́ àwọn fúlàní tó yẹ la ṣe ń sọ fún yín pé yorùbá nation náà ni tó o máa pípẹ́ wo a ó máa fi èyí ṣe ìdágbére o nítorí pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé la fi ń sọ pé ó dàbọ̀.